mo ń kírun tẹ́lẹ̀ bóyá mo dẹ̀ yìí sí ìgbàgbọ́ mo pé máa tún ṣe ìgbàgbọ́ mo wá ń lọ ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì mi wà níjẹ́ máa gbàdú gbogbo ṣọ́ọ̀ṣì mi rè lórúkọ mọ́ṣáláṣí tí mò ń lọ ọmọ yáàyì èdè rẹ ni mo ní ìtumọ̀ lè lórí ṣùgbọ́n ṣàgbà tí mo ń ṣe gbogbo yẹn ìnira pọ̀ ṣẹ́gbọ́n ìnira ìnira pọ̀ àti jẹun wàhálà bí mo tajà mi ò ní rówó mo ń ṣiṣẹ́ gan mo ń dáró kọ́ pé kí n má la gbàṣọ ní ọjà nítòkù máa ti má rẹ máa ti má rẹ máa ti má rẹ á dà o bó bá dí àrìn kọ̀ọ̀kan ṣé o máa dúdú pè ẹ́ o máa dúdú pè ẹ́ ìyá bàbá mi kẹ̀ olórìṣà yìí ni ó ti di ìyá lórìṣà Ẹ̀gbá gbogbo Ẹ̀gbá pátá torí pé òrìṣà iná lè gbé mi sókè òrìṣà kan ṣo kọ́ mo ṣe o ìgbẹ̀ngbẹ̀rún mi ṣe la ṣe ìkú o mo ṣọba lúwàyé mo ṣọṣu mo ṣọba kàlá mo ṣe nílẹ̀ torí ọlọ́run táǹtì a ò rí à ń pè ń dáhùn òrìṣà káàdé káwọn náà ń wí a ò rí adé ń pè ń dáhùn bẹ́ẹ̀ ni ẹni bá gbé ẹni bá gbá tòrìṣà tẹ̀yìn ẹ ó ti gbà àwọn ènìyàn ìdáná gbé lẹ́nu àrẹ̀dá gbogbo wa ó tún dá àwọn òrìṣà pẹ̀lú o dá òrìṣà pẹ̀lú rẹ ni Elédùmarè ni kí ó wà pé kọ́ wa ṣiṣẹ́ láàyè kọ́ torí ẹni tí ó sùn wọn ṣe kò ní rán wọn wá àtìfá àtẹ̀sù ọ̀ṣun Ọbàtálá erilẹ̀ ọbalúwàyé aláàgbó elégbèkàṣe pé pé kọ́ máa bọ̀ kọ́ nẹ́wàá di ayé mú kò ní rán wọn wáyé Jésù tá ń pè tá ń pè tá ń pè tá ń pè ìran mélòó mọ̀ ànábì táǹpẹ̀ táǹpẹ̀ ìran mélòó mọ́ gbogbo gbarún máa la tọ́rún mi là ẹni mélòó mọ́ ẹni mélòó mọ́ wọn jésù yìí náà ọlọ́run ọlọ́run ṣàánú wa ṣàánú wa adé ṣàánú wa ẹ ṣàṣe pé màá lárú tọrọ oṣàlẹ kì í lárú tọrọ bá dẹ ṣàánú gbogbo ayé ó ṣàánú àwa ti pé jésù kò dá mi lóhùn mo ti pàdánù bí kò lè jẹ bí mo dé bí rè mo ṣoríire kí wọ́n lè dìfá kí wọ́n lè di gbogbo òrìṣà lẹ́yìn mo ń ṣe onílé kí gbogbo olùmọ̀ mi yí ká kó sì mọ́ kó mọ̀ mi yí ká dé Amẹ́ríkà dé London dé Bíàsì kó sì wá ọmọ mi o mi ò kàwé bí mo ṣe jókòó kẹ bá ní ẹ pé ẹ rí i pé mo kàwé mi ò kàwé o mi ò kàwé mọ̀ṣá mo ti orí mi mo ti gbé wọlù mọ́kàndínlọ́gbọ̀n ilé ìbò orílẹ̀-èdè mọ́kàndínlọ́gbọ̀n. ilé ìbò lè mo wí o mo ti gbé wọn ṣáwa ń tán ṣáà ń tọrọ wa jẹ níbí olóòtú ṣáà ń tọrọ wa jẹ níbí ni gbogbo ìbò lè ń ṣòrìṣà o gbogbo olùyẹmí wọn mẹ́lá ṣe jésù o kó la ṣe sí láàmú o òrìṣà lè ní láṣẹ o fẹ́ẹ́ lò dé máa dá kọ́ má tóbi rúbi sí tòkù kọ́ lè kí mọ̀dé rárí wọn máa rá nígbà oṣù mẹ́ta báyìí ogun odore máa wà títí máa fi dé lójúmọ́ kan mo ṣe òrìṣà àdọ́tẹ̀ èèyàn lẹ́yìn bò lọ́mọ wẹ́wẹ́ àti àgbà èyí sá ń tọ́ra wa jẹ níbí bẹ́ẹ̀ ẹ̀ńkọ́lẹ́ dédé òrìṣà yẹ̀yẹ̀ náà tù òfòjọ́ kejì ọjà náà ń ṣe lóru lóru wọ́n ń ṣe kò pè ẹ̀kọ́ má gbọ̀n rédíò kò kù tó kémi ṣẹ̀ṣẹ̀ padà wà bó òrìṣà mi. n tẹ́ ń sọ ni pé àwọn tí wọ́n ọ̀pọ̀ àwọn tí wọ́n ń porúkọ Jésù yìí láwọn ṣọ́ọ̀ṣì ibi ẹ̀ lọ́ngbà náà wọ́n ń ṣiṣẹ́ ìyanu wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ ìyanu lóòótọ́ ṣùgbọ́n lábẹ́lẹ̀ wọ́n tún padà wá síbí. ọ ń ṣe kìnní hmm. iṣẹ́ iṣẹ́ yẹn ń gbà wọ́n fi ṣe iṣẹ́ ìyanu. ní ṣọ́ọ̀ṣì ó tó kún. kó tún gbé eégún yìí àlẹ́ ó ní máa gbé. pásítọ̀ lòun ò gbégún. ó yẹ wọn àgbẹ̀ wọ́n bá wọ́n bá padà lè kó ó lágbọ́n pé òun lórí òkè. ṣé agbára ìwòsàn ṣì wà síbẹ̀ ńlẹ̀ Yorùbá tó dájú. ìwòsàn wà o ìwòsàn wà o àwọn ṣìṣe kan ń wòyàn tán ó wà o ṣùgbọ́n àwọn náà ń wòyàn tán lóyún ń wọ́ mọ́ kó bá pọ̀ ń wọ́ mọ́ kó má bọ̀ àmọ́ ń dé kí gbogbo ọ̀rọ̀ rẹ̀ má rí báyìí ká bá tara bọ̀ ọ̀rọ̀ àlójú tẹ ẹ bá tara bọ̀. ẹ bá tara bọ̀ ọ̀rọ̀ ànójú ànójú ànójú ètùtù ni àwọn ìyá mi òṣòro gàgbà àgbà fún wa ìlú ẹ máa fi pàdé mi ní airport torí gbogbo wọn fẹ́ tító wọn lọ́wọ́ àwa rẹ̀ ń kọ̀yìn sí níbí ibi là ń kọ̀yìn sí ibi là ń kọ̀yìn sí ibi là yẹ ìsìnkú má lẹ́wà ìṣẹ̀ṣe yàbá yàbá má fi ṣọlá ká má fi gbàyì ibi là ń kọ̀yìn sí ní bàbá tèmi lẹ́ẹ̀rù ṣíṣàṣègùn àti bàbá bàbá mi mo jogún rẹ̀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 wọ́n ní sẹ́rẹ́ ní ṣoníyìí kò so ìràwọ̀ gàgà ní ṣoníyìí fóṣù ẹ̀yin ọmọ adarí oorun lẹ̀ ń ṣoníyìí wa ẹ ṣeun ti ń gbádùn àwọn ètò wa lọ́lọ́kọ̀ òjọ̀kan níkànnì Yorùbá Gidi TV èyí tá a tún mú wá lásìkò yìí tún yàtọ̀ lóòótọ́ awuyewuye ń lọ lọ́tún lọ́sì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwa ń tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ ìwádìí hmm, àwọn oníṣẹ̀ṣe mà tún kan kí ni wọ́n sọ. So ẹ farabalẹ̀ dáadáa láti wo ètò yìí láti bẹ̀rẹ̀ dópin ọlákúnlé fásùgbà ló kọ mi ìkànnì yorùbá gidi tv lẹ́sìn ń wò ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ èdè yín ni tó rodo èdè pọ́nmí èdè múmí èdè wọ́ṣọ́ èdè gẹ́fìlẹ̀ èdè gẹ́ngẹ́jẹdé elédè yóò dẹ́dẹ́dẹ́ elédè tí fi wí yọ̀tọ̀ mi ǹjẹ́ kí kànàkànà ètò máa tún ya gbàǹsólóde bí ń ṣe máa tẹ̀síwájú wọ́n bí yìí wá níbo ni ibi tí mo wà yìí irú òòṣà wo ni wọ́n ń ṣe níbẹ̀ kí làwọn àlàyé ọ̀rọ̀ tó sodò sòódó tá a fẹ́ mú wá ẹ a mọ̀ múragbátaragbá múragbátaràgbà múgba àgbà nù gba ẹgbà fífúngba àgbàlagbà tí ń bẹ́ ń degi ìgbàkígbà àgbà ó lè mọ múgba àgbà jẹnu gba ẹgbà ní igba ìgbà ńta gbangba torí ta gbangba là á ta gbangba tagbára tagbára sì làgbàrá fagbára rẹ̀ gbàtà lágbára lọ ìta gbangba làbẹ̀wé àjílẹ̀ ti pé ẹ máa bá wa ká lọ. ẹ ǹlẹ́ ń bẹ̀ ń gbogbo ẹ̀yin èèyàn wa jákèjádò orílẹ̀-èdè àgbáyé ẹ farabalẹ̀ láti gbọ́ tuntun lónìí níbi àtúnwá yìí àwọn oníṣẹ̀ṣe ló pé síbi ṣùgbọ́n ẹ kọ́kọ́ gbóhùn lẹ́nu màmá mi iná ẹ bá ń darúkọ yín fáwọn èèyàn. Mojísọ́lá Àbẹ̀bí Akíbọ̀ Ìyálórìṣà ọlọ́mọlú Ẹ̀gbá. ẹ mọ̀mọ́ ẹ ti tọmọ ọdún mélòó. ah mo ti lé ní sẹ́bìntì. Hmm, hmm. àgbo àtọ́ mọ̀mọ́. àwọn ọmọ ọjọ́ bí mi torí mi kò fẹ́ darúkọ ọjọ́ bí mi olùwọ̀ ọmọ ọjọ́ bí mi tọ́tí ní ìwé ọjọ́ mi torí pé dáàdì mi ọ̀mọ̀wé ni gbogbo déètì wa mélòó wà lẹ̀. ní bàbá sọ̀rọ̀ pé ìgbà ìwà máa pè yẹn ìyá ìyá ìkó tó nǹkan ọkọ̀ kó pé ààrẹ báyìí ọjọ́ bì ni ẹran fi wù ọjọ́ ìṣirò rẹ̀ ọmọ yòó jẹ́ mọ̀ṣámúlẹ̀ díẹ̀ ìṣẹ́bíntì. ó dà màmá irú ẹ̀sìn wo lẹ̀ ń ṣe irú ẹ̀sìn wo lẹ̀ gbé dání. ah mo ti ṣẹ̀sìn púpọ̀ kí mo yí di olórìṣà mo ti kírun gan lẹ́yìn mo kúrò ní irun kíkí mo ṣe dípà láìfù mo ṣe kérúbù mo ṣe rìjìm dédé rẹ mo ríran nú rẹ̀ ẹ ti kọ́kọ́ fìgbà kan rí jẹ́ mùsùlùmí. fásitì abẹ́bí. ṣé wọ́n bí yín sínú ẹ̀sìn Islam ni. ó bí mi sí ohun mi ni o ìgbàgbọ́ ni bàbá mi bí mi sí o mo dẹ̀ ń jẹ́ Janet abẹ́bí. ṣé nígbà tẹ di muslim lẹ di fausa ta ló yí orúkọ yín padà. ẹ ṣe lẹbi lè wa kára máa ṣe ìkórè àwa méjì ló wà ń nígbàgbọ́ a dẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì à ń ṣe bóyá rẹ̀ mi pé èmi kò dẹ̀ ṣe ìgbàgbọ́ torí wípé tó bá máa ṣe ìnàbí ìtura àwẹ̀ èmi rò lórí gbogbo àwọn ọmọ yẹn ọmọ ń yẹn ilé mi máa péjọ sí mo tún bá wọn ṣe mo ń bá wọn mọ àníjọ ń ṣe ó dùn ìtura àwẹ̀ ń dùn léyà ń dùn káyọ̀ pàpà ń ṣe lẹ́bí lè wà àti nàbí nàbí yẹn rẹ̀ dì tá ni nìjọ ń ṣe bí mo rí pé mi nìkan ṣo tẹ́mi ẹ̀gbọ́n mi ẹ̀ rí lọ ṣọ́ọ̀ṣì mẹ́mi kò lè lọ bàbá mi obìnrin kò nẹ́ẹ̀sì yìí bá máa la ṣe kí n ṣe mí màá lé náírà dẹ máa ṣe o wọ́n dẹ̀ pò dáa kò burú wọ́n dẹ̀ ránṣẹ́ pa àfà àfà dẹ̀ wà wọ́n fà mí lé lọ́wọ́ ẹ́ àfà yọ ọmọ onígbàgbọ́ ń wọ́n pò máa ṣe rè yẹn wọ́n dẹ̀ fọjọ́ mi lí súná bàbá mi pẹ́ràn kódà mọ́sálásí náà rán láàfún mi lè sinú ọlí bíi inú gbogbo ẹbí lẹ́jọ́ òde mọ́sálásí. ìjọ wo ni ṣọ́ọ̀ṣì wo bàbá yín lọ ń gbà náà. ìdí apẹ. CAC ni sẹlẹ ni kérúbù ni àbí. agirika yìí ni bẹ́ẹ̀ ni bàbá mi ń lọ oníránṣẹ́ títọ́ fi kú o ní ìdádì mi ṣọ́ọ̀ṣì lù sí. kristẹni gidi làwọn nígbà ayé wọn wọ́n sì fààyè gbà yín láti ṣe ẹ̀sìn tó wù yín. wọ́n fààyè gbà mí èmi ra àkọ́bí èmi ra àkọ́bí dájú mi. kí ló wàá mú yín kúrò nínú ìsìláàmù tẹ́ ẹ fi bọ́ sí kákọ́ mú ti ìsìláàmù kí ló mú yín kúrò nínú ìsìláàmù tẹ́ ẹ fi wá di pẹ́ ń lọ sí eh, sẹ̀lẹ̀. mú mi kúrò nínú ìsìláàmù ẹ rí i pé nígbà mo dé ilé ọkọ ọkọ mi náà ìsìláàmù ni ọmọ kírun ẹgbẹ́ ò jẹ́ kírun oní nǹkan kírun. ṣùgbọ́n ìsìlámù náà ní ibẹ̀ tí. fàáútà ni mí. kí ló dé tẹ̀yìn kírun. mo dé kírun ní mo dé lọ́ọ̀kọ́ ọkọ mi kírun mo dé yá èmi dé yá lọ ṣọ́ọ̀ṣì. mùsùlùmí tí kírun gan ni yín tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni mùsùlùmí kírun tẹ́lẹ̀ bóyá mo dé yìí sí ìgbàgbọ́ mo gbé máa tún ṣe ìgbàgbọ́ mo wá ń lọ ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì mi wà lìjẹ́ máa gbàdú gbogbo ṣọ́ọ̀ṣì mi lè lórúkọ mọ́ṣáláṣí tí mò ń lọ ọmọ yáàyì èdè rẹ ni mo ní ìtumọ̀ lè lórí ṣùgbọ́n ṣàgbà tí mo ń ṣe gbogbo yẹn ìnira pọ̀ ṣe ń gbọ́ ìnira ìnira pọ̀ àti jẹun wàhálà bí mo tajà mi ò ní rówó mo ń ṣiṣẹ́ gan mo ń dárò kó ẹ pé kí wọ́n lágbà aṣọ ní ọjà nítòkù màá ti má rẹ màá ti má rẹ màá ti má rẹ á o bó bá dí àrìn kọ̀ọ̀kan tí o máa dúdú pè ẹ́ o máa dúdú pè ẹ́ ìyá bàbá mi kẹ̀ olórìṣà yìí ni mo wá lọ́wọ́ bàbá mi pé bàbá mi ìsápàlẹ̀ máa ṣe ìmọ̀ pé ní òrìṣà yìí lé olóhùn kó lórìṣà yìí lé ìgbàgbọ́ lóhùn ẹ bo rẹ̀ kẹ̀kún bí ẹ gbọ́n rẹ̀ kún bí akápàtì máa ṣe é bí ọdún mẹ́ta mo ń dààmú bàbá mi bàbá mi kò kí n bá dé bí o olóhùn àsùn bí yìí o èmi kò dé wá bóyá ẹ̀gbọ́n rẹ̀ bu rẹ̀ wá mú mi yan mú mi tán làmú ẹ̀gbọ́n mi wọ́n ṣe kó wa débi rè ni wọ́n ṣe aṣọ kan ṣo ni mo rówó bí ibi ìnira ẹ̀ pọ̀ dé aṣọ kan ṣo báyìí yẹn ni mo rówó bí ìbá máa sùn lálẹ́ ṣí máa bọ́ ẹ̀wù kọ́ yóò ti tọdún mélòó báyìí. Ah, ìyẹn ó ti pẹ́ ìyẹn ti pẹ́ gan-an ó ti pẹ́ màá bọ́lá ìwùkọ̀ kí mo fàṣọ bora ìbọn dẹ̀ wàá mú mi káàbù ẹ̀ wàá mú mi àtọ̀wọn ẹ̀gbọ́n wọn kó wá máa sùn bí kó wá sùn bí o mi ò rí wọn kọ́ ìwà mú mi tẹ́gbọ́n kó níjọ́ tọrọ lọ́nà pé ó dáa kò burú tí bàbá mi wàá pé òun àṣọ òrìṣà ni òun àṣẹ wà kó ṣe tèmi ẹ̀gbọ́n mi kábà dẹ̀ kúrò níbí bàbá mi dẹ̀ ti kọ́lé yọ kó wà sí ó tán bẹ́ẹ̀ ni bàbá mi dẹ̀ ti ọkàn bàbá mi ó dẹ̀ ti rọmọ òrìṣà ó ti rọmọ òrìṣà kò ṣe pé wọn lọ ṣọ́ọ̀ṣì wọn o dúró ṣọ́ọ̀ṣì wọn ọkàn dẹ̀ ti rọmọ òrìṣà pa òrìṣà yẹ ọmọ ìwà wọn wá kọ́ àwọn ọmọ yìí kọ́ wọn ò dẹ̀ ti kọ́lé kó wọn kọ́ ọmọ yìí dẹ̀ jáde àbí kó wọn máa bá wọn sọ dẹ̀ ń bá wà sí àbúwà lówó aráṣọ wà wọn ò fi ṣọ́ọ̀ṣì wọn lẹ̀ wọn kàn yọ yín lẹ́yìn. ṣọ́ọ̀ṣì jẹ́ àpẹ̀lú tí wọ́n ajẹ́ ó dẹ̀ bá wà náà owó rẹ̀. ṣùgbọ́n ní ìsìn báyìí ẹ ti wá di ìyá olóríṣà. mo ti di ìyá olóríṣà ẹgbà gbogbo ẹgbà pátá torí pé òrìṣà yìí náà lè gbé mi sókè. òrìṣà ọlọmọ òrìṣà ọmọlúì ó lè gbé mi dìde kó gbé mi sókè òun ni. òrìṣà wo ni wọ́n ń pè ní òrìṣà ọlọmọlú gan-an. ìbí náà ni ọmọlúre orúkọ méjì ló ń jẹ ó ń jẹ burúkú ó ń jẹ ọmọlú. bẹ́ẹ̀ ṣe wá jẹ́ ìyá olórìṣà yìí ṣé ẹ̀yin náà máa ń da ifá ni ọ̀pẹ̀lẹ̀lẹ̀ ń lù ni àbí. wọ́n lé ẹ̀rìndínlógún ẹ̀rìndínlógún tó ń dá mo ń lò mo dẹ̀ lo ìgbálẹ̀ tá a ń pè ní ajagunmalè. ìgbálẹ̀. ajagunmalè tá à ń gbé pẹ̀lú kọ́kọ́rọ́ méjì ẹ̀rí mo nílò. ṣé wọ́n ní ifá lẹ́lẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe. bàbá bàbá mi ló ní ifá èyìnbó ifá olúwo ìjẹrin díjeun bàbá bàbá mi ni torí bàbá mi náà kò ṣe ti ti bàbá rẹ̀ bàbá mi kò ṣe ti bàbá rẹ̀. wọ́n ní bí nǹkan bá rú ni lójú ifá ńlá bí pé bàbá fífa yóò sì ṣàlàyé. èmi lè yà nípa gbogbo ẹgbà. ti ìgbálẹ̀ tẹ́lẹ̀ ń lò yẹn ajagun ajagun malè tọ́mọ pé ajagun malè olóde ọ̀run àbí. ajagun malè àwọn wọn àwọn wọn lóde ọ̀run. Mm-hmm. iṣẹ́ wo ni ajagun malè yẹn ń ṣe. téèyàn bá wá bàbá jẹ́rìndínlógún tán bàbá tó bò ń lọ ọ̀hún àtúnfi béèrè àtúwàdàgbà rẹ béèrè pé gbogbo mẹ́rìndínlógún ṣé òdodo rò wíwà á pọ̀ òdodo ni tó bá yẹ ṣòdodo á pé kì í ṣòdodo mo fi dẹ̀gbẹ́ dòkò mo ṣe òrìṣà àwọn òrìṣà kan ṣo kọ́ mo ṣe o ìgbẹ̀ngbẹ́ mi ṣe la ṣe ìkú o mo ṣọbaluwàyé mo ṣọṣu mo ṣọbàkàlà mo ṣe rinlẹ̀ ìgbẹ̀ngbẹ́ ni ṣẹ̀ṣẹ̀ la ṣe o mo nílé ìjọsìn erinlẹ̀ tí mò ń ṣe òrìṣà àwọn àwọn ọmọ mi níbí náà ṣùgbọ́n rè bá mi ṣe kẹ́ ọdún ìlẹ̀ ìbàdí lẹ́ẹ̀kẹ́ yìí mo ná mọ òrìṣà bọ́dọ̀ ọmọlúbádé ọmọ òrìṣà mi rè. ìgbàgbọ́ wo lẹ wá ní nínú òrìṣà ipò wo lẹ gbé òrìṣà sí lẹ́gbẹ̀ẹ́ olódùmarè. ipò ńlá gidi lẹ́rọ òrìṣà wa torí tòwé olódùmarè náà rè pò tọ̀ tí olódùmarè ọlọ́run ọba tí ó bá pé kórìṣà wa ṣiṣẹ́ iṣẹ́ takuntakun láyé kò lè dá ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ òun eh, náà wàá ṣiṣẹ́ takuntakun ni gbogbo orun máa lẹ pàtá tọwọ́ ọlọ́run rè níjọ bá àwọn rò torí ọlọ́run tá a ò rí à ń pè ń dáhùn oríṣà káàdé káwọn náà ń wí a ò rí adé ń pè ń dáhùn bẹ́ẹ̀ ni ẹni bá gbé ẹni bá gbá tòdìṣà tẹ̀yìn ẹ́ ó ti gbà òun dànù àfi má ṣe gbogbo rẹ̀ yìí ṣé n tẹ́ ń sọ ni pé olódùmarè ló ráwọn òrìṣà ń ṣe. olódùmarè ni ṣé bóun lè dá bẹ́ẹ̀ lódùmarè dá gbogbo wa ó tún dá àwọn òrìṣà pẹ̀lú ó dá òrìṣà pẹ̀lú rẹ̀ ni elédùmarè ni kí ó wà pé kọ́ wa ṣiṣẹ́ láàyè kọ́ torí ẹni tí ó sùn wọn ṣe kò ní rán wọn wá àtìfá àtẹ̀sù ọ̀ṣun ọbàtálá erilẹ̀ ọbalúwayé aráàgbó ele bí kà ṣe pé pé kọ́ máa bọ̀ kọ́ náà wà di ayé mú kò ní rán wọn wáyé wọn wá pé kọ́ dé ayé mú pẹ̀lú òun náà ni. wọ́n láwọn èèyàn ni àwọn òrìṣà yìí nígbà kan rí wọ́n lé èèyàn ló dó òòṣà ṣé lóòótọ́ ni. ẹ ṣe àwọn ènìyàn kápá àwọn rèé do òrìṣà ọlọ́run ọba rèé lé mọ̀ ṣẹ́gbọ́n mọ̀ṣá ń bá sọ̀rọ̀ ń gbọ́ àti mọ̀ pé irú màálẹ̀ tó tóbi ni à ń bà sọ̀rọ̀ òun gbọ́ wọn à ń wí bí n ṣe jésù náà jésù tá ń pè tá ń pè tá ń pè tá ń pè ìran mélòó mọ̀ ànábi tá ń pè tá ń pè ìran mélòó mọ̀ gbogbo gbarun máa la tọrun mi là ẹni mélòó mọ̀ ẹni mélòó mọ̀ wọn jésù yìí náà ọlọ́run ọlọ́run ṣàánú wa ṣàánú wa adé ṣàánú wa ẹ ṣàṣepé màá lárun tọrọ oríṣiríṣi kì í lárun bá dẹ̀ ṣàánú gbogbo ayé ó ṣàná àwa torí bàbá jí làwọn wa pé Elédùmarè àdé tiẹ̀ lọ́wọ́ torí wàá ṣe aṣọ àjí bàbá ti ṣàdúrà tẹ̀lé Elédùmarè tán kó ṣọ́ wà lọ́ṣọ́ mọ́ àmọ́ bọ́ tí di òrìṣà pa àmọ́ àké òrìṣà pa ó dẹ̀ máa gbà wọn àbá ń fẹ́ ó máa gbà wọn àbá ń wí. ẹ tẹ̀ ní wọn orin rẹ̀ náà ń tì o lábàárẹ̀ kùnà síwájú ẹ̀ ó ń ṣiṣẹ́ ìyanu fún wa láwọn náà ṣe dúró torí òun lè sọ ibi di obìnrin lẹ́yìn obìnrin mo tún ti dọkùnrin ṣé mo pé n <laughs> malẹ tó gbójúlé mo ṣe gbòòtà gbòòtà gbòòtà fún nígbà mẹ́ta. ẹ sọ pé òrìṣà yìí ó sọ yín dobìnrin ó tún wá sọ yín dọkùnrin lọ́nà wo. lọ́nà yìí pé ọmọdé rẹ̀ mo ti ń bà bọ̀ ẹ̀ ń gbọ́ náà lọ́mọdé dòjòló lẹ́yìn mo ti ń bá bọ̀ mo lè ń dàgbà mo ń dàgbà mo ń dàgbà ìbò yá ọkùnrin ti dé à ń ṣe mẹ́tíìsì kò dẹ̀ tì ìgbà kan la ṣe mẹ́tíìsì tó yẹ pé sáfi bímọ àbí bá kàn nígbà yá ti dọkùnrin káwọ́ níjọ ń pòtọ̀ la <laughs> káwọ́ níjọ ń pòtọ̀ ẹni bá mi lọ́nà bọ́kùnrin obìnrin wọn sì gba tẹ́lẹ̀ o ọkùnrin rẹ̀ wá torí àdè ṣe hélà àdè ṣe hélà àdè sùmọ́kùnrin káwọn ọkùnrin ní báyìí wọn ọkùnrin bá ṣèrà wá náà ń ṣe báyìí ẹ sọ lẹ́ẹ̀kan pé ńgbà tẹ́ ń ṣe àwọn ẹ̀sìn tẹ́ ń ṣe tẹ́lẹ̀ tẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì tẹ́ ń lọ mọ́ṣáṣí pé nǹkan ọ̀rọ̀ gbọ́ pé ṣẹ́gun ò lọ déédéé pé tó bá ti ń lọ déédéé ṣáà yóò tún. bẹ́ẹ̀ni tí bá tí n bá gbọ́ jàrú owó mo ń ṣòwò gaari tó bá di ìrọ̀lẹ́ tí n bá gbọ́ jàrú mo lè bu apẹ̀rẹ̀ àfi kiri gaari gbà mo lè bu apẹ̀rẹ̀ mẹ́rin yíká àdúgbò máa tà yàrá máa kàwé ní ìbádẹ́jẹlé owó ò ní pé àfi mo lè jẹ sí yẹn lè mọ mọ́kè kí mo tòwó jọ kí mo ń kọ́lé kí mo ń ralẹ̀ kí mo ń gún mọ́tò mo gbé dàtàkì ìhùn máa lè mo gbé dàtàkì ìhùn tí gbogbo wa kàn jẹ́ ká tẹ̀lé a pè ká má ṣe mùsùlùmí a pè ká má ṣe màálé mo ṣá òrìṣà hmm. ó tóbi o ó tóbi lọ́ba òrìṣà ó tó gbéga ẹ́ òrìṣà oko ni ó fi ìlera o tẹ́lẹ̀ mi sì kọ́ ọlọ́run kò dá mi lóhùn ọlọ́run tó ń pè jésù ọlọ́run dá mi lóhùn mo ti pe jésù kò dá mi lóhùn mo ti pàdánù bí kò rí kókó kò lẹ́jẹ̀ bí mo dé bí rẹ̀ mo ṣe oríire kí mo dé dìfá kí mo dé di gbogbo òrìṣà lẹ́yìn mo ń ṣe oríire kí gbogbo olùmọ̀ mi yí ká kò sì mọ́ kò mọ̀ mi yí ká dá amẹ́ríkà dé london dé bíàsì kò tí wọ́n mọ̀ mi o mi ò kàwé bí mo ṣe jókòó kẹ́ bá rí mi ẹ̀ pé ẹ̀rí pé mo kàwé mi ò kàwé o mi ò kàwé mọ̀ṣá mo ti orí mi mo ti mo ti gbé wọlù mọ́kàndínlọ́gbọ̀n ilé ìbò. orílẹ̀-èdè mọ́kàndínlọ́gbọ̀n. ilé ìbò rẹ mo rí o mo ti gbé wọ̀ ọ̀gá mi Síkírù Àyìndé kíngì mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tí bá lọ Sofenia tí bá máa dé máa nọ̀rọ̀ Spain tí bá máa dé máa nọ̀rọ̀ eh, Paris tí bá máa dé máa lọ Brazil tí mo ń lọ kí mo ń ṣiṣẹ́ oríṣiríṣi lọ́hùn wọ́n ń dúró dè mí lọ́hùn ni bẹ́ẹ̀ ni. pẹ̀lú ìrìn àjò tẹ́ ti lọ káàkiri àwọn orílẹ̀-èdè yìí ẹ ti bá aláwọ̀ dúdú pàdé lọ́hùn ẹ ráwọn aláwọ̀ funfun. ìhà wo ni àwọn tí ń bẹ lọ́hùn gan fi wọ́n kọ sí ẹ̀sìn àbáláyé yìí. ẹ ṣe o ṣebí máa wò ṣebí sí yìí ṣáà wà ń tọ́ ṣáà ń tọ̀rọ̀ wa jẹ olóòtú ṣé à ń tọ́ra wa jẹ níbí ni gbogbo ìyìnbó rẹ̀ ń ṣòrìṣà o ṣé máa mo wí pé mo ti wọ ìlú mọ́kàndínlọ́gbọ̀n ẹ wò ẹ wò kè ẹ wò wọn ṣé a wọn a wọn náà bísí kejì wa àwọn rè àwọn ni mo gbé síta yìí à ń tọ́ra wa jẹ níbí náà àwọn èèyàn dúdú èyí kìtìra wa nìbí gbogbo òyìnbó rẹ̀ ń ṣòrìṣà bẹ́ẹ̀ ni gbogbo olúyèmí wọ́n ẹ mẹ́lá ṣe jésù o kó la ṣe síláàmù òrìṣà rẹ̀ mi láṣẹ o tẹ́lẹ̀ bẹ́ẹ̀ máa dá kọ́ má tóbi irú sí tòkù kọ́ lé kí mọ̀dé ẹ̀ rárí wọn máa rárí gbòòsù mẹ́ta báyìí ogun odore mọ́ àwà títí máa fi dé bẹ́ẹ̀ ni ogun odore mọ́ wà mo máa lọ kí ẹ máa bọ̀ bó ṣe wọkọ̀ rí máa wọkọ̀ bó ṣe lọ́gbọ̀n lójúmọ́ kan mo ṣe òrìṣà àdọ́tẹ̀ èèyàn lẹ́yìn bò lọ́mọ̀wéwé àti àgbà ẹ̀yìn sáà tọ́ra jẹ níbí bẹ́ẹ̀ ẹ̀ ń kọ́lé dédé òrìṣà yẹ̀yẹ̀ náà tù òfòjọ́ kejì ọjà náà ń ṣe. bàbá wa ní àwò báyìí èrò owó lẹ ní torí nínú àwọn àlàyé ọ̀rọ̀ yín kì í ṣe pé ẹ fojú kì í ṣe pé ẹ fojú rénà àwọn ẹlẹ́sìn yòókù kì í sì ṣe pé ẹ fojú òdì wò wọ́n nínú ọ̀rọ̀ yín torí ẹ̀yin náà lẹ ti ṣàwọn ẹ̀sìn méjèèjì wọ̀nyí rí ẹ lẹ ti ṣe kìrìsìtẹ́nì ẹ ṣe mùsùlùmí kí ni àmọ̀ràn yín fún àwọn tó ń ṣe àwọn ẹ̀sìn wọ̀nyí tí wọ́n ń fojú tẹ́bẹ́lú ẹlẹ́sìn ìṣẹ̀ṣe. ẹ ṣe olóòtú lóògùn kọ́ máa ṣẹ̀sìn wọn kọ́ yẹ bú wa ẹ ń gbọ́ náà kọlọ́n pa náà jẹ́ bọ̀ rẹ kọlọ́n pa náà jẹ́ bọ̀ rẹ lò má wàá dà sí lójú yàtọ̀tọ̀ wọn ẹ bọ̀ pé kọ́ máa gba ẹ̀mú sọ̀nù rédíò àwọn ọ̀rọ̀ má dà sí lójú torí inú ilé wọn kò rọgbọ gbogbo wàkíwà ìyá ayé kò gbọdọ̀ fù òun rán fù ẹ̀ ń gbọ́ òun rán fù ayé kò gbọdọ̀ rí ọdẹ ti kọ ètò òrìṣà wọn òrìṣà wọn pàpà bínú sí wọn wọ́n bínú sí wọn o ṣe gbọ́ mo ní àbúrò mi kan tó jọba kan mi tó ń ṣẹ̀sìn ìsìlámù jésù jìkànjìkàn tó ní ṣọ́ọ̀ṣì bá níjọ ń gbèrè tó bá wá kí mi ṣé o máa tún ti dàrá àgbo ká máa níjọ máa ṣe eré ká máa níjọ máa ṣe wá tára máa ṣọdún ọ̀yá o máa wá bí bá ògidì síláfù ni o o máa wá bí àníjọ máa ṣọdún o máa ṣe tí máa padà ti di nǹkan ẹ lọ tó náà bá lè máa ṣàjọ̀dún gbogbo olóríṣà lè máa lọ pátá ká má là bá ṣàjọ̀dún ṣé àmọ̀ pa ọmọ yẹn ó mú ó ń ṣètì ìbílẹ̀ lítàlẹ̀ a máa fún wa lówó àbúrò wa kan ṣaláìsì láìpẹ́ ṣé ò wálé kó wá fún wọn lówó líbi nǹkan fi pẹ̀lú owó yẹn máa lò ẹ̀ ń gbọ́ná olómìnira kò ṣe báyẹn yémi náà wọ́ọ́ tí má la èfù kí gbogbo rẹ̀ agbẹ̀rẹ̀ lè yarí agbẹ̀rẹ̀ ṣe agbẹ̀rẹ̀ mu bí mo ríran tọ pátá líbẹ̀ mo padà mo ríran tọ dáadáa ẹni mo padà wọn pè mí tì wọn kò gbọ́dọ̀ ta ọtí jà kò gbọ́dọ̀ ta ọtí kẹrẹ mi ta nígbà yẹn rẹpẹtẹ ìyá pé hàn àwọn mo ti ń gbàpàdé ojúlé wọn mọ pé mo ṣe òrìṣà mo ti ń gbàpàdé ojúlé sílé mi tó máa wá ṣèpàdé màmá wò wọn báyìí ya nkwere ya lọ mokwere mo tún gbàdí di mu nídìí àbà mo tún lọ rí di mu sáànìjọ ṣèpá kó sáànìjọ kó yẹpẹ sáànìjọ mo ṣe fìlà báwo ni ànìjọ ń ṣe wọn mọ pé mo ṣe òrìṣà mo rí wọn ò rí kété tán. kí ló mú kí ẹ̀sìn wọn wù yín gbà yẹn gan tẹ́ ẹ fi lọ bẹ̀. ẹ ẹ ṣe sẹ́rí ń jẹ́ kí n lọ <laughs> mo fẹ́ kọ̀ọ̀kan gbà ẹ́ nẹ́ẹ̀sì ẹ̀rù wà nẹ́ẹ̀sì pé kí n máa bá òun ṣe èmi náà jẹ́ ìgbà ṣe ànìjọ ń lọ bó ṣe jẹ́rìí yẹn gbọ́dọ̀dẹ̀ wàrà mi lọ sí pàlàìfù ni o yín ọkọ ní pàlàìfù dé o épa gbogbo mo mọ̀ pé iṣẹ́ wọn náà dá gbọ̀sákò ìkùn tó bí mo mú ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ìtọ́ọ̀lé mo kọ̀wé sínú kíní wọn ọdẹ adẹ gbadu ọdẹ ẹdẹ tọ àbí bá kọ ọmọ ìyàwó wa kan olóyún oṣù mẹ́jọ mú ẹkọ lu mo dẹgun lọ lẹfọpọ lẹbù bí kò kù tó ṣá. kò kù tó. kò kù tó ẹ wọn kò kù tó. a wá wí pé wọn ní lọ lé baba aláwo wípé kò kù tó rẹ hàn káàdì ẹ̀fọ́jú rí mọ́ ṣe ń ṣe ah, káàkùkù fi bàbá aláwo lè ká foríṣà rẹ̀ lóru lóru wọ́n ń ṣe kò pè é kọ́ má gbẹ̀lú rédíò kò kùn tó kémi ṣẹ̀ṣẹ̀ padà wà bóríṣà mi. n tẹ́ ń sọ ni pé àwọn tí wọ́n ọ̀pọ̀ àwọn tí wọ́n ń porúkọ Jésù yìí láwọn ṣọ́ọ̀ṣì ibi ẹ̀ lọ́ngbà náà wọ́n ń ṣiṣẹ́ ìyanu wọ́n ń ṣiṣẹ́. ẹ ṣe bí nìkan wọ́n ń ṣiṣẹ́ ìyanu lóòótọ́ ṣùgbọ́n lábẹ́lẹ̀ wọ́n tún padà wá síbí. ọ ń ṣe kìnní hmm. iṣẹ́ iṣẹ́ yẹn ń gbà wọ́n fi ṣe iṣẹ́ ìyanu ẹ jẹ́ kí n ju tọrọ kan hmm, hmm. bàbá ọkọ mi kan ó wà lẹ́kọ̀ọ́ ìyá ẹbí olórí ṣàárù tiwa lágòkò bẹ́ẹ̀ ni oníṣọ́ọ̀ṣì la gbájú oníṣọ́ọ̀ṣì agbadu lẹ́kọ̀ọ́ yàrá ẹ̀kẹ́ ó dàgbà ìbílẹ̀ yàrá ìṣọ́ọ̀dún kò ń ṣòrìṣà àgòkò jẹ́yà ọkọ mi gbòyà ṣọ́ọ̀ṣì ó ń gbẹ̀ létí etí ó ń gbẹ̀ létí etí ó ń gbẹ̀ létí etí wọ́n lé wa dáhùn pé ó wá wálé wọ́n wá dáhùn pé òun kò dẹ̀ mọ òun dé èrò kò dẹ̀ sì ní ṣọ́ọ̀ṣì. àwọn èrò ṣọ́ọ̀ṣì ti ń dín. ọ̀ ń dín ọ̀ ń jọ ń jòrò wá wálé ẹran pé ṣọ́ọ̀ṣì yóò dálẹ̀ yìí ọkọ ìmọ̀fẹ́ elégúnjí kan jí kan ni wọn wá wá bí ọ̀dọ̀ ọkọ mi tó rán yẹn ṣáṣìgù rẹpẹtẹ bí ti ọba wa ẹ ló má dáhùn pé ṣọ́ọ̀ṣì yóò ó ní bàbá ó ní ṣọ́ọ̀ṣì kò dẹ̀ kùn ó ń jòrò ó ń ṣe yẹ̀yí ṣé kí kán béèrè kí kán bá ń béèrè irú rẹ̀ tó yìí o wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n bá béèrè wọ́n ń béèrè wọ́n ń béèrè bóyá eégún láàyọ. eégún gbà láàrán dáhùn kọ́pà rè eégún rèé lẹ́yìn ìyá rẹ̀ pa òun ti ṣe eégún ní kékeré ìyá ìbí olóròdè òròjọ lóko lágò òkò ọlọ́mọlúwa kékeré ò ti ná eégún kékeré ò ti ná eégún àmì kó bá ṣe eégún yìí kó tún ṣe padà ní ṣọ́ọ̀ṣì ó tó kún. kò tún gbé eégún yìí àyè ó ní máa gbé. pásítọ̀ lòun ò gbégún. ó yọ̀ wọ́n àgbẹ̀ ọba ọba padà lè kó ó lágbọ́n pé òun lórí òkè bàbá ọkọ mi ni o ó lóun lórí òkè kan ó ní jọmọkànlélógún ní òun á padà dé o ọba dé ọba dé àti ìyàlé rẹ̀ kò mú ìyàwó wá kò mú ìyàlé wá wọ́n bá tààrà bẹ egú o bàbá bẹ̀rẹ̀ sí di ọ̀rá gbogbo wọn máa fi bẹ egú wọn máa fi ṣẹ̀gbẹ́ wọn máa fi bọ mọ́tòrò wọn dàrá gbówó wá àṣedéédé rẹ̀ gba káàgbé yan ọ̀rẹ́ ọba kọ́ mi tẹ́lí bẹ egú o irú rẹ̀ jìjìnlẹ̀ sọ́kó sí kọ̀ kọ́ lọ́mọ ó gbé ó gbé egú gbogbo ọ̀rẹ́ ìra náírà kùdì lákàgò. òkú sẹ́ni mọ̀ tí mo fi lábẹ́ aṣọ. kó ń fò làwọn kó ń fò yọ̀rọ̀ kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń ké bọ̀dá ìrọ̀lẹ́ ó wọlé bò wọlé ó jẹ́ ìwé ṣe gbogbo rẹ̀ kálẹ̀ làbọ̀ mọ́tòrò ó ti yọ mọ́tòrò yẹn o ó wá mú kẹ́ẹ̀gì bíi mẹ́jọ wọn lára kẹ́ẹ̀gì pupa gbogbo mi ẹ̀kùlẹ̀ mọ́tòrò ẹ̀ ògbó òrìṣà wọn òun àròkún bá mú wọ́n wá fi mọ́tò gbé lọ wọ́n má dáhùn pé ó wá ránṣẹ́ pé òun máa dé o òun máa dé o òun máa dé o àwọn ìkùlù ṣọ́ọ̀ṣì wọ́n dúró dì yóò máa dé báyìí kàn pé bàbá ti dé o ó sì tòró òkèlè o ó dé o kọ́ ọdún kẹ́gbẹ́ omi lọ bíi èèyàn má dà sí bíi wọ́tà wọ́tà wọn èèyàn má dà sí bíi kọ̀ èèyàn má bù wọn èèyàn má má rọ̀ wọn kọ́ dẹ̀ rọ̀ wọ́n yóò má tójú kan bàbá ṣọ́ọ̀ṣì kún padà o. ṣọ́ọ̀ṣì kún padà. báre mo wí yìí ó kún padà ọkọ mi lẹ́kọ̀ọ́ ó kún padà bu ọmọ amọ́dẹ́gbẹ̀rẹ̀ wọn ó kún padà ó kún padà mo máa tó bíi oṣù kan ó padà wá wọn á dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wọn pé bàbá ṣọ́ọ̀ṣì ti kún padà ẹni ó ń kó mọ́ rárá wọn wá wọn wá ṣọ́ọ̀ṣì bó ṣe ń ṣèròǹgbà bó ṣe ń ṣèròǹgbà bó alábòyún dé báyìí ṣọ́ọ̀ṣì fi kú padà rè ṣé kò ní kíní kàn yóò yóò látò yóò torí bọ̀ ọmọ kò ní wí láàmú gbogbo wọn rè ń jáde wọn ní wí wọn ní wí kọ́ ń dàgbà ń làwọ̀ ọmọ ọjọ́ máa gbowó oríṣiríṣi lọ́rẹ̀ owó kọ̀dé owó gbádá apọ̀ kò ń gbowó a ní àkó gbowó dẹ̀ gbowó. àwọn wòlíì apá wọn yìí gbowó. apá kò gbowó. wọ́n sì ń gbọ́ owó. wọ́n ń gbowó wọ́n gbowó wọ́n gbowó la ṣe rà padà la ṣe kinní kan la ṣe gbá la ṣàwò ìbẹ̀rù owó tí o máa yọ. èmi lọ ṣọ́ọ̀ṣì ní mo sì pè mo wà ní ṣọ́ọ̀ṣì mo lọ ṣọ́ọ̀ṣì kan ní kò ní dárúkọ ṣọ́ọ̀ṣì yẹn mo lọ ṣọ́ọ̀ṣì kan lọ́nà bí ẹ̀nà ọba tó kò yìí wọ Ọlọ́run a kò gbowó à ń lọ a ò gbowó bá àpò mẹ́ta nígbà ọ̀sẹ̀ mọ̀ pé owó wọn nígbà ó kú bíi bíi tààtì náírà yẹn má fi wọ mọ́tò bọ̀ wọn lára kìíní ìyọ̀nìṣọ́ gbòǹgbò ni wọ́n fi sọ̀rọ̀ èkó ni wọ́n lára o wọ́n bí wọn dé èkó wọ́n rà wọ́n bọ̀ wọ́n lọ́rùn lè yọ wọn ní mọ́tò wọ́n ní ká kọ́kọ́ ṣọpẹ́ ọpẹ́ ìlà kọ́kọ́ ṣe ọjọ́ èso ṣe o èèkà ọ̀dọ́rẹ́ abọ́rẹ́ wọn kò sọ́dọ̀ bí èfi wọn ṣe gbárígbá wọn ṣe bàbà sílé mẹ́ta sílé márùn náírà gbowó tó ràn gbé wọlé ta ló ní ta ló ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ká bá ń sọ̀rọ̀ wọn lẹ́nu pé sáà á kórìíra wọn á wá kó kórìíra wọn àwọn rèé ń kórìíra wọn.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 0364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Ìṣẹ̀ṣe la bá gbogbo yan mú alọ̀tọ̀ gan Haúsá lè mú ọmọlá lè mú mùsùlùmí wọlé ọ Jésù ọ òyìnbó lè mú Jésù wọlé bọ́n jẹ́ ọmọ òyìnbó ìdààmú Jésù wọlé bọ́n láti gba òrìṣà ó ti gbé òrìṣà gbọ̀ láì ogójì ogógún mẹ́ta ogógún mẹ́rin táwọn bàbá máa di ọmọ àbá wa wọn máa wá pàdé wa ní láti ìlú bòmù rẹ táwọn tó máa ṣe òrìṣà àwọn ọ́fíìsì wọn kàtà ló wà. àwọn èèbó níbi ogójì ọgọ́ta wọn fọ́tì éètì níye wọ́n wàá máa pàdé yín. wọ́n bá pàdé wa lábẹ́kúta a máa wá ilé iṣẹ́ a máa wá òkàtà ilé iṣẹ́ wàá wà ibi ilé ọ̀gá mi Síkírù Àyìndé kíǹkì òkàtà ilé iṣẹ́ wàá wà ìgbà máa mọ̀ bẹ̀ tẹ́lẹ̀ máa wá màá tún kẹ́yìnbó bá dé màá pé kí olúwo gbé yín wọ̀dọ̀ ọ̀gá mi màá pé kí olúwo gbé yín wọ̀dọ̀ ọ̀gá mi tẹ́wàá wò. tó túmọ̀ sí pé ntí. ìwé ìṣẹ̀ṣe ọ̀gá mi wà nílẹ̀ níta àwọn sọ báyìí ni pé tí àwọn ọmọ Yorùbá ń patì tí wọ́n ń wọ́sẹ̀gbẹ́ kan àwọn èèbó tán mú ẹ̀sìn wá àwọn gan ti ń tẹ́wọ́ gbà báyìí. káwọn kọ́ bá wa bí kọ́ bá dààmú rẹ̀ kọ́ bá ń lọ ṣọ́ọ̀ṣì ṣé ìbò bá máa gun mú máa ṣe báyìí sí wọn ẹ wò. àwọn òyìnbó máa ń yín mú. bẹ́ẹ̀ ni gbogbo wọn pọ́nlé níbi kòtò pọ́nlé gbogbo ṣọ́ọ̀ṣì wọn ọ̀hún lédè ìbò tí n bá gbàdúrà ẹ ò lè gbọ̀n mọ́ àtọ̀ lẹ́yìn bá gbà kó lè gbọ̀n mọ́ àtọ̀ kó má ti kó olùṣọ́ọ̀ṣì ìlú òrìṣà ló ń bọ̀ ìlú òrìṣà ló ń bọ̀ ẹ̀yìn ìbò rẹ̀ mo wí yín mo ríre mo ń sọ òun èmi ríre mo ń sọ ìmọ̀kàndínlọ́gbọ̀n mo ti tẹ́rí mi wọ̀. kinní kan tún wá wà màmá agbára wà nígbà kan lẹ Yorùbá a ti rí kà nínú ìtàn a sì ti gbọ́ dáadáa àwọn tí wọ́n ń lo ṣaṣawọ̀ kan ṣoṣo láti fi bẹ́ èèyàn lórí a ti gbọ́ wípé wọ́n máa ń lo ewé àtegbò àtàwọn nǹkan míì nílẹ̀ Yorùbá látijọ́ láti fi wo wárápá láti fi wo wèrè láti fi wo oríṣiríṣi àìsàn ṣùgbọ́n ní ìsìn báyìí táwọn èèyàn bá wá níṣòro wọn á lọ ilé babaláwo ti bí wọn á lọ sí tọ̀hún wọn á ní síbẹ̀ irọ́ ni wọ́n ń pa owó ni wọ́n ń gbà lọ́wọ́ àwọn. ṣé agbára ti tán nílẹ̀ Yorùbá ni àbágbára ṣì wà. agbára kò tán gbogbo lẹ́bùlẹ́bù ìwà ńlẹ̀ ìrántá ń ẹ̀ ń gbọ́nà gbogbo ń wà ńlẹ̀ ìrántá ń o kọ́ ṣe é ṣe kínní kan àwọn babaláwo àwọn aláṣìwò pé kinní yàn ṣe àwa mú wọn àwọn ìjọba ìjọba wa mú wọn a pé wọn ṣe kò dáa lọ́dọ̀ gbogbo wọn fi kọwọ́ ọmọ wọn bàṣọ ẹ̀ ó wà o ó sì wà láyé o ó sì wà láyé bíi pé kàn ṣe é kódà di ìdánilẹ́jọ́ fún wọn kò máa wá gbé kọ́ máa gbé lọ ìmọ̀ ọkọ̀fẹ́ lẹ́nu ṣe tọwọ́ ọmọ ẹ̀ máa sọ ó sì wá o ó sì ó wà o àmọ́ àmọ́ kùtà báyà àtọ́ tí ilé èèyàn dẹ̀ máa jó lẹ́gbọ̀n pé gbàkọ̀ ṣe nǹkan ṣe kò bá kó gbàkọ̀ sùn lékiri àdúràkọ̀ ó dáná wẹ́ẹ̀tì ẹ̀ no, ah ò dáná wọ́n bá ìdẹ́ẹ̀dẹ́ yìí wá ẹ̀yin bá ẹni bá sọ̀rọ̀ o kó bá sọ̀rọ̀ ìpọ̀ ju o ọkọ̀mọ nàìjíríà kàlẹ́ mo ní kálukú ṣe dúró rẹ̀ rẹ̀. ṣé agbára ìwòsàn ṣì wà síbẹ̀ ńlẹ̀ yorùbá tó dájú. ìwòsàn wà o ìwòsàn wà o àwọn ṣìṣe kọ́ ń wò yàn tán ó wà o àwọn náà ń wò yàn tán bóyá ń wọ́ mọ́ kó bá pọ̀ ń wọ́ mọ́ kó má bọ̀ irú màlà fún lọ́mọ yẹn àìmọye bẹ́ẹ̀ ni bó bó arípa eléyìí kùdẹ ká tó òun àmọ́ òun dé kí gbogbo ọ̀rọ̀ rẹ̀ má rí báyìí ká bá tara bọ̀ ọ̀rọ̀ àlójú. tẹ ẹ bá tara bọ̀. ká bá tara bọ̀ ọ̀rọ̀ àlójú àlójú àlójú ètùtù ni àwọn ìyá mi òṣòro gàgbà àgbà fún wa àjẹsẹtùtù àdọ́gba ẹlẹ́ wa máa ń dúpẹ́ tó ń dúpẹ́ wọ́n máa dúpẹ́ ọ̀rọ̀ wọn ìbò fi ń dúpẹ́ aláwọ̀ funfun kọ́ ń dúpẹ́ lọ́wọ́ wa bá a ṣe yàn ga má ṣe ṣe èèyàn dúdú kí kò ní dúpẹ́ á dúpẹ́ á dúpẹ́. pé àwọn èèbó ń ṣe oúnjẹ fún wọn à ń bọ̀ sí adúláwọ̀ wa. ṣèbí àwọn bí gbogbo wọn ń pẹ́ kò nẹ́rùn kò ṣe gbá bí náírà ńlá ṣe wọ́n lọ kó dẹ̀ gbà yà á ṣe gbogbo yà á ṣe lójú kejì ọdún rẹ̀ mọ̀dé ẹ bàbá máa dọ̀hún ó gbà ìṣàlà. bàbá máa gbéra ń bí dọ̀hún. káwọn bàbá máa dọ̀hún ó gbà ìlú ẹ máa fi pàdé mi ní ìyá pọ̀tù torí gbogbo wọn fẹ́ títọ́ wọn lọ́wọ́ àwa rẹ̀ ń kọ́yìn sí níbí ibi là ń kọ́yìn sí ibi là ń kọ́yìn sí ibi là yẹ́ ìsìnkú má lẹ́wà ìṣẹ̀ṣe yàbá yàbá má fi ṣọlá ká má fi gbàyì ibi là ń kọ́yìn sí wọ́n kọ̀ sí. ṣùgbọ́n agbára tó wà yìí a gbà pé lóòótọ́ ló wà ó jọ ń pé àwọn àgbààgbà tó ní àwọn àṣírí yìí lọ́wọ́ wọ́n ń gbé pamọ́ fáwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn ni ni kinní ọ̀hún fi ń bá wọn kú tí ò fi gbòòrò sí àwọn orílẹ̀-èdè míì sì rèé ọgbọ́n ìjìnlẹ̀ àtagbára tí wọ́n bá ní bíi India bíi China wọ́n ń fi hàn àwọn ọmọ wọn wọ́n sì ń dàgbàsókè kí ló dé táwọn àgbààgbà ìlú yìí ń gbé tiwọn pamọ́ o ẹ ṣe oògùn àwùrè wà oògùn ká wà nígbà kan dájú bàbá tèmi gbogbo owó bàbá mi fi ṣàṣìgù bàbá bàbá rẹ fi ṣàṣìgù wà lọ́wọ́ bàbá mi ní bàbá tèmi lẹ́ẹ̀ fi ṣàṣìgù àti bàbá bàbá mi mo jogún rẹ̀ ṣẹ́ ń gbọ́dọ̀ mo jogún rẹ̀ ni ó lóun rẹ̀ nínú àwọn àwọn bàbá wa wọn fò ògùn wọn mọ ṣe wọn fò ògùn wọn mọ wọn ní jẹ́ kó rí ògùn yẹn ìwé yẹn gbogbo wọn ọjọ́ inú wọn ò máa wà tó ẹ kò rí bẹ́ẹ̀ o tó ẹ kò rí bẹ́ẹ̀ a máa kà a máa yẹ ẹ pé kó bá mélèé kó bá fi kèlè báyìí ló máa rí bẹ́ẹ̀ ni ìyá ẹ ọmọ mi kan òun rè ẹ wò ẹ wò sẹ́ẹ̀rì òun rè jókòó yìí lẹ́yìn kẹ́bà débi lánàá kẹ́bà débi lánàá ó tó yìí àtìlẹ̀kẹ̀ kó ju kó yíbò bí mo lẹ ti fowó kàn kéèjì ẹ lára ń báyìí wá kọ́ lẹ ti sè kọ́ fi wẹ̀ lánàá kọ́ lẹ ti fi wẹ̀ lẹ́yìn ẹ wò tí wò bá kàn núwì ìwé bàbá mi ẹ kí wò bá kàn núwì ṣé mo lè ṣe tí mo kàn núwì mo kàn núwì yìí pé bó ń wé yìí àgbọ̀dá rẹ̀ mo gbé kíni lé lọ́ọ̀kan òun ni mo gbé kéde lọ́ọ̀kan yìí wọ́n ti fi wẹ̀ láàárọ̀ ẹsẹ̀ rẹ̀ tó yìí lánàá ó tó yìí báyìí ìrẹ̀kẹ̀ ojú ti yíbo mo ya ẹgbàá la ṣe báyìí wá la ṣe báyìí wá ọjọ́ ẹ̀sìn olùgbé lórúkúta yọ yọ wẹ̀ mọ́jú kọ́ wẹ̀ lánàá kọ́ ló gbogbo ọmọ àlọ́ òun òun rì ẹ wo tẹ̀yìn. ẹ̀yin ṣetán láti fi àwọn nǹkan tí ẹ jogún lọ́dọ̀ bàbá yín bàbá ńlá bàbá yín láti fi láwọn ọmọ tiyín lọ́wọ́. ààrẹ mo ti fi lé lọ́wọ́ bí n bá lọ tíráfù àwọn aṣọ òǹkan níbí àwọn ọmọ ìyàwó mi ìyàwó dádì mi ń dá wọn lóhùn ọmọ mi ń dá wọn lóhùn dédé wọn rìn ń dá wọn lóhùn tó ń wá bọ̀ rí pàápàá tó ń kọ́ bá wá bọ̀ rí báyìí kẹ́ bá ń gbági rẹ̀ ṣẹ̀yìn yìí wọ́n máa ta níbí àrẹ òfin wọn ọmọ mi o òfin wọn o ìyí ṣe fa wọ́n wà nú wọn ìyí ṣe àṣìgbù wọ́n wà nú wọn ni mo dẹ̀ kọ̀ níṣẹ́ ìmúrẹ̀ pé kọ́nìkẹ́ máa ń ràn wọn lọ́wọ́ ó wà nú wọn ó wà nú wọn ẹ ṣe màmá ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí. èmi ni Mojísọ́lá Abẹ́bí ìyá àlífà gbogbo Ẹ̀gbá ìyá lóríṣà ọlọ́mọ̀ọ́lú Akíbọ̀ Mojísọ́lá Akíbọ̀. ẹ ṣe ń gan ni màmá wa àlàyé ọ̀rọ̀ yìí mo lérò pé ó jinlẹ̀ tó ó ń jẹ́ kó di mímọ̀ ìrírí màmá nígbà tí wọ́n wà nínú ẹ̀sìn méjèèjì kó tó di pé wọ́n padà sínú ìṣẹ̀ṣe àti ìgbàgbọ́ wọn nínú olódùmarè àti òrìṣà títí ìgbà míì tá a máa pàdé ọlákúnlé fásùgbà ló kọ mi ìkànnì yorùbá gidi tv lẹ ń wò. àǹfààní wà fún ọ láti gbé ilé tó dáa tó fini lọ́kàn balẹ̀ tó dùn gbé kódà nílẹ̀ bàbá rẹ̀. adélèrè olúṣẹ́gun michael tí mo jẹ́ adarí iléeṣẹ́ Aleri Global Concept Limited níbi tí a ti ń báyàn ralẹ̀ tá a báyàn kọ́lé tó jẹ́ pé a ní block industry on our own tá fi ń develop property fún àwọn èèyàn tàbí ẹni tó jẹ́ pé fún rẹ̀ náà ó ti jẹ́ pé bóyá ó ti ń ṣe development ẹ̀ lọ tẹ́lẹ̀ tó jẹ́ kó fẹ́ ra block lọ́wọ́ wa ni kó fẹ́ ra sand ni and àwọn trucks tàbí deliver sand on our own tàbí deliver granite a ní àwọn offices wa sí AGC Plaza opposite Awotan Central Mosque Apẹtẹ Ìbàdàn a dẹ̀ tún ní another office níbi tá a block industry wa náà sí Adeola Junction besides Adaba dumping yard ní Apẹtẹ Ìbàdàn AGC Plaza yẹn àpètàn e ni Aleri Global Concept Limited tó jẹ́ orúkọ iléeṣẹ́ wa